Exercise 1, columns 1 and 2. Owó Ó fowó ránṣẹ́ sí mi. Aṣọ Ó faṣọ ránṣẹ́ sí mi. Bàtà. ó fi bàtà ránṣẹ́ sí mi. ìwé ó fi ìwé ránṣẹ́ sí mi. nǹkan ó fi nǹkan ránṣẹ́ sí mi. bàtà. ó fi bàtà ránṣẹ́ sí mi. owó ó fowó ránṣẹ́ sí mi. aṣọ ó faṣọ ránṣẹ́ sí mi. nǹkan. ó fi nǹkan ránṣẹ́ sí mi. Exercise 2, columns 1 and 2. Àwa. Wọ́n fowó ránṣẹ́ sí wa. Èmi. Wọ́n fowó ránṣẹ́ sí mi. ẹ̀yin fowó ránṣẹ́ sí yín ìwọ wọ́n fowó ọ àwọn wọ́n fowó wọn wọ́n fowó ránṣẹ́ sí yín àwa wọ́n fowó ránṣẹ́ sí wa àwọn wọ́n fowó ránṣẹ́ sí wọn èmi. E wọ́n fowó ránṣẹ́ sí mi. ìwọ wọ́n fowó ránṣẹ́ sí ọ. Exercise 2, columns 1 and 3. Àwa wọn kò faṣọ ránṣẹ́ sí wa. èmi wọn kò faṣọ ránṣẹ́ sí mi ẹ̀yin wọn kò faṣọ ránṣẹ́ sí yín ìwọ wọn kò faṣọ ránṣẹ́ sí ọ. àwọn wọn kò faṣọ ránṣẹ́ sí wọn. èmi wọn kò faṣọ ránṣẹ́ sí mi. ẹ̀yin wọn kò faṣọ ránṣẹ́ sí yín. àwọn wọn kò faṣọ ránṣẹ́ sí wọn. Exercise 2, columns 2 and 3. Wọ́n fowó ránṣẹ́ sí wa. Wọn kò faṣọ ránṣẹ́ sí wa. wọ́n fowó ránṣẹ́ sí mi. wọn kò faṣọ ránṣẹ́ sí mi. wọ́n fowó ránṣẹ́ sí yín. wọn kò faṣọ ránṣẹ́ sí yín. wọ́n fowó ránṣẹ́ sí ọ. wọn kò faṣọ ránṣẹ́ sí ọ. wọ́n fowó ránṣẹ́ sí wọn. wọn kò faṣọ ránṣẹ́ sí wọn. Exercise three. columns one and two. Kí. Ṣé wá kí wọn jẹun ṣe wá jẹun fọṣọ ṣe wá fọṣọ kàwé ṣe wá kàwé ṣiṣẹ́ ṣe é wá ṣiṣẹ́ fọṣọ ṣe é wá fọṣọ kí ṣe é wá kí wọn kàwé ṣe é wá kàwé. jẹun ṣé ẹ wá jẹun ṣiṣẹ́ ṣé ẹ wá ṣiṣẹ́. Exercise 3, columns 1 and 3. Kí. N kò wá kí wọn. jẹun n kò wá jẹun fọṣọ n kò wá fọṣọ kàwé n kò wá kàwé ṣiṣẹ́. kò wá ṣiṣẹ́. exercise three columns two and three. ṣé wá kí wọn. n kò wá kí wọn. ṣé wá jẹun. n kò wá jẹun. ṣé wá fọṣọ. nkụwa fọṣọ ṣé wá kàwé kawe! kò wá kàwé ṣé wá ṣiṣẹ́ wá ṣé wá jẹun n kò wá jẹun ṣé ẹ wá kàwé n kò wá kàwé ṣé ẹ wá fọṣọ n kò wá fọṣọ. Exercise 4, columns 1 and 2. Binu n kò bínú mọ́ wọlé n kò wọlé mọ́ ráyè n kò ráyè wá mọ́ kàwé n kò kàwé mọ́. kọ̀wé n kò kọ̀wé mọ́. wọlé n kò wọlé mọ́. kàwé n kò kàwé mọ́. ráyè n kò ráyè wá mọ́. bínú n kò bínú mọ́ kọ̀wé n kò kọ̀wé mọ́ kọ̀wé n kò kọ̀wé mọ́ wọlé n kò wọlé mọ́. End of Unit 23.